kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn alákòóso ètò àgùnbágirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti tako àhesọ lórí owó oṣù àwọn àgùnbágirọ̀ nígbà tí wọ́n wí pé wọn kò tí ì gba àṣẹ láti ṣe àfikún owó oṣù wọn láti bẹ̀rẹ̀ sí ní san ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà léyìí tí ìjọba bu ọwọ́ lù gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tí ó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà fún àwọn àgùnbágirọ̀ títí di àsìkò yìí ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ lórí ìtàkùn ayélujára wípé àwọn àgùnbágbirọ̀ ti bẹ̀rẹ̀ sí ní gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà àwọn alákòóso àgùnbágbirọ̀ tẹ̀síwájú wípé kí àwọn oníròyìn orí ayélujára ṣọ́ra fún àhesọ ọ̀rọ̀ lásán pàápàá jùlọ nípa àgùnbágbirọ̀ nítorí àhesọ ọ̀rọ̀ a máa ṣini lọ́nà àwọn ọ̀rọ̀ yìí ni ó wáyé nínú àtẹ̀jáde tí olùdarí àlàyé àti ọ̀rọ̀ àwùjọ àgùnbágirọ̀ ẹni ẹdi mẹ́gùn abu ọwọ́lù bákan náà ni ó rọ àwọn àgùnbágirọ̀ láti kíyèsára lórí àhesọ kí wọ́n sì kàn sí àwọn àwọn tí ó tọ́ lórí àlàyé ọ̀rọ̀ àgùnbánirọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án títí di àsìkò yìí ni àwọn ènìyàn ti ń fi ẹ̀hónú wọn sí àbájáde ìdíje omidan orílẹ̀-èdè South Africa lẹ́yìn tí omidan Chidinma Vanessa Adesina yọ ara rẹ̀ kúrò nínú ìdíje náà lẹ́yìn tí ó jẹ́ wípé òyìnbó ni ó padà gba adé ìdíje náà eléyìí ni àwọn ènìyàn ti ń takò wípé wọn kò ní ọ̀wọ̀ kankan bí ó ti wù kí ó mọ fún àwọn adúláwọ̀ àti wípé wọ́n gbà láti fi ajá òyìnbó jẹ ọba dípò ènìyàn dúdú bákan náà ni wọ́n tọ́ka sí ipa Nelson Mandela tí wọ́n sì wí pé ǹjẹ́ inú rẹ̀ yóò dùn sí èyí tí wọ́n ṣe lẹ́yìn tí ó lo ọdún mẹ́tàdínlọ́gbọ̀n lọ́gbà ẹ̀wọ̀n nígbà ayé rẹ̀ láti rí dájú wípé wọn kò fi ojú kéré adúláwọ̀ ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn pàpà ń sọ̀rọ̀ lé lórí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ olùdíje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ètò ìdìbò yan ààrẹ sípò nínú ètò ìdìbò tí ó kọjá ẹni Peter Obi ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti bá ẹbí àwọn tí ó ṣe aláìsí níbi ìwọ́de ìfẹ̀hónúhàn gbogbogbò tí ó parí ní òpin òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí kẹ́dùn ó tẹ̀síwájú wípé àwọn tí ó di olóògbé náà pàápàá jùlọ òṣìṣẹ́ ètò ààbò tí ó pẹ̀lú nínú ìjàmbá náà ṣe aláìsí látàrí ìfẹ̀hónúhàn lòdì sí ìṣèjọba burúkú léyìí tí wọn yóò tẹ̀síwájú láti lòdì sí ìṣèjọba burúkú láti rí i dájú wípé àyípadà rere dé bá ètò ìṣèjọba lórílẹ̀ ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà ọ̀jájá kejì ni ó fi fọ́nrán ìbọ̀rìṣà yèyémólú tí í ṣe ayaba kìíní nílé Ifẹ̀ sí orí ìtàkùn ayélujára bí wọ́n ti ṣe ayẹyẹ náà tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí yèyémólú ni ìyàwó ọba àkọ́kọ́ tí ó jẹ ní ilé Ifẹ̀ ọba ọlọ́fin ọ̀nìrìṣà tí ó sì di kànga sí ààfin láti jẹ́ igi lẹ́yìn ọgbà fún gbogbo ọ̀ọ̀ni tí ó ti ń jẹ láti ìgbà náà bákan náà ni ó jẹ́ àtìlẹ́yìn fún gbogbo ènìyàn tí ó bá kàn sí i fún èrò rere ti ń fi ìdùnnú wọn hàn sí ìṣẹ̀ṣe tí wọ́n pàpà ń ṣe láwùjọ ọ̀làjú. ẹlẹ́ẹ̀kẹfà alábòójútó gbogbogbò ilé ìjọsìn RCCG ẹni àlùfáà Enoch Adébóyè ti rọ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ láti tako ìwà ìbàjẹ́ ní gbogbo ọ̀nà àmọ̀ràn yìí wáyé níbi ìpàgọ́ àpèjọ ọdọọdún tí ó parí lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí àlùfáà Adébóyè wípé ìwà ìbàjẹ́ ti gbilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí ó yẹ kí ó tó àwọn ènìyàn sọ́nà pàápàá ti kùnà tí wọ́n sì ti sọ ìbàjẹ́ di ẹ̀wù ọrùn ọ̀rọ̀ yìí tí ó jẹyọ lórí ìtàkùn ayélujára ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn mọ̀ sí títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká Chukwuemeka Okoye tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Fraud ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ rẹ̀ kú ayẹyẹ orí kádùn àkọ́kọ́ nígbà tí ó ṣe ìrántí ìbẹ̀rẹ̀ ìrìn àjò bí Olúwa ti ṣe fún ìdílé rẹ̀ ní ọmọ náà ní ọdún tí ó kọjá tí ó sì dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ayọ̀ tí ó fi ta ìdílé rẹ̀ lọ́rẹ ó tẹ̀síwájú láti sọ bí ọmọ náà ti mú ayọ̀ àti ìdùnnú wọ inú ilé rẹ̀ tí ó sì wí pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ èyí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká náà ti ń kí ọmọ náà tí wọ́n sì ń gba àdúrà wípé ayọ̀ wọn kò ní di ìbàjẹ́ lórí rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn òmìnira rẹ̀ ni ìlúmọ̀ọ́ká ọkùnrin tí ó múra bí obìnrin Idris Okuneye tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Bobrisky mummy of Lagos fi àwòrán ara rẹ̀ sí orí ìtàkùn ayélujára láti kí ara rẹ̀ káàbọ̀ àwòrán yìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi ìfẹ́ hàn sí tí wọ́n sì ń kí ikú ewu ìrìn àjò ọgbà ẹ̀wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ sì ń wí pé mummy of Lagos ti padà dé tí ìlú Èkó kì í ṣe aláìní ìjẹta ìlúmọ̀ọ́ká òṣèré Fúnmi Awẹ́lẹ́wà ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣí aṣọ lójú eégún ẹ̀yà tuntun kan tí ó gbé wọ̀ láti fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lárayá bí ó ti fi fọ́nrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára ó tẹ̀síwájú láti mọ èròǹgbà àwọn olólùfẹ́ rẹ̀ lórí iṣẹ́ náà léyìí tí ó ti ṣe àfihàn ráńpẹ́ nípa ẹ̀yà iṣẹ́ náà èyí ni àwọn ènìyàn ti ń kan sára sí iṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń fi ìfẹ́ hàn sí bí ó ti yan bíbá àwọn ọ̀dọ́mọbìnrin wí nínú fọ́nrán náà tí wọ́n sì ń kan sára sí iṣẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ọ̀rẹ́ mi títí ń ṣe bẹ́ẹ̀ délé ní orí ẹ̀fẹ̀ fi ṣe girls night out máa ní pé kí n bí ọmọ adé làárọ̀ ta ṣe like dressing me. you dey use your generation to play. pàtàkì. you dey use your next generation to play. ìwọ náà gbọ́dọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ọ̀ sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ orú ẹnu rẹ̀ ń gbá kí olúwa gbà mí láàyè kí lóògùn tí ń já ọ̀nà ìwọ̀n mọ̀ <laughs> àkùkọ ọkọ máa bo ní nǹkan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Ayọ̀ Adésànyà ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa bí ó ti kí ara rẹ̀ kú ayẹyẹ oríkádún pẹ̀lú fọ́nrán àwọn àwòrán ẹlẹ́wà lóríṣiríṣi tí ó fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ bákan náà ni ó fi ìdùnnú rẹ̀ hàn sí ọjọ́ iwájú tí ó dára ju àtẹ̀yìnwá lọ èyí ni àwọn ìlúmọ̀ọ́ká yìí bí wọ́n ti ń fi ìfẹ́ hàn sí Ayọ̀ Adésànyà tí wọ́n sì ń gba àdúrà ẹ̀mí gígùn nínú ìlera fún un. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ àti olùdarí ìròyìn ẹni Ṣògórẹ́níkejì Abíọ́nà ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ oríkádún bí ó ti pé ogójì ọdún tí ó sì fi èyí dúpẹ́ lọ́wọ́ adániwáyé nígbà tí ó ṣe ìrántí ìrìn àjò rẹ̀ nígbà tí kò jẹ́ ènìyàn títí di àsìkò yìí níbi tí olúwa mú rin ìrìn àjò náà dé Ṣògórẹ́níkejì dúpẹ́ lọ́wọ́ ará ọ̀rẹ́ àti àwọn ẹbí rẹ̀ bí wọ́n ti ń dúpẹ́ oore ọ̀fẹ́ olúwa nínú ayé rẹ̀ bákan náà ni àwọn ògo wẹrẹ tí ó ń kó jẹ kò gbẹ́yìn láti kí ikú ayẹyẹ ọjọ́ ìbí bí àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi ìfẹ́ hàn sí títí di àsìkò yìí a dúpẹ́ lọ́wọ́ olúwa fún àkàsọ̀ kẹrin àti àwọn èjìká tí ó ń gbé aṣọ ró nílẹ̀ yìí àti lókè òkun èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n sì ń ṣe àdúrà ẹ̀mí gígùn nínú àlàáfíà lórí ìtàkùn ayélujára tí àwọn ọ̀rẹ́ minú kọ̀ọ̀kan sì ń fi ẹ̀bùn owó ránṣẹ́ sí i láti mọ rírì rẹ̀. happy birthday happy birthday happy birthday to you. lágbára ọlọ́run àlùyọlẹ̀ máa máa lu ẹ nílùú àlùwọlẹ̀ ìgbà ọdún ọdún kan ni. ohun tó tún wá ń ṣe lókè òkun náà kò ní dín ìbànújẹ́. may you not know sorrow in your life. láṣẹ ọlọ́run elédùnmarè ẹ ò ní fi eléyìí ṣàṣemọ ìgbà ọdún ọdún kan ni fún yín. forever greatness is yours